Allah kí a máa gba kàrù tó kọ́ṣẹ́ káyín àti kìdẹ́ ẹni kí Allah kàràtúwà ìdẹ́mi sóra suratul ahzab suratul ahzab kìdẹ́ ìdúpẹ́ ọ̀nẹ́kẹ̀lẹ́ ọ̀nùgbọ̀lẹ́ ẹni kìwé àbàpá títọ́ òbíjú àbàpá torùkú máa hù kọ́ṣẹ́ kìdẹ́ suratul ahzab kìdẹ́ ìmọ̀ edo kpɛkɛnɛ do wa ka do bie hoŋun sura kpahiŋ ise ami ahakam ki ye hoŋ o yie le sami ahakam anasihatin lima kɔbla iwa wa mɔ davidi lugududu ojiŋ tɔtɔ daba lɛ ɛkò kò kɛkɛrɛ tɔ ni gbogago gbogaga kati kubi awai ngomle ngawawangi mire ami ayatul ahkam ishajiwi sura na na na nana nana pe ami ayatul ahkam lei ẹ̀bọ̀jọ pákà àwọn yá fi yín òun rẹ̀ gbogbo ọ̀lẹ́ lẹ́ẹ̀kà ìwọ́n dé àdé ni wa aya ẹkúnnu dà yẹ kébìé nàgbàlùkà yà láyà lòlẹ̀ wọ ìdá kọ́sínà mìínà nàbí yéèna mìíta kọ́hùn wọ mìínkà. وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى بن مريم وأخذنا منهم ميثاقا غليظا آية يوكا إليه It's a continuing miscellaneous lesson nana nana nana tí àwọn jàmí àmì àkídà agọ́kà gbọ́ pé ibi ọtúbà ẹ̀ àmì àkídà àkídà àkídà kìdúgbẹ̀kọ́ náà wọ́n máa ina bege roji yi aya ino kakide gado yiun dɔgba takalute akida kanigi nekwe ayai e. bamu kɔsɔ gɔga kide ayai e. fasarawunde wa iz akɔduna mina nabiyina mɛ gbɔ mɛ gbɔ fa ɔ mɛ mɛriya fa. وممولوجيك مدجوغ العيفة وإذ والتي واذكر مغانيكو إذ أخذنا من النبيين أبقى وين قبوا ما نبي أجوك ميثاقهم القور مع إمن دليغالا أم ما أكاكو لكده أبجوه كاكالوتي explanation أو idiomatic interpretation wo ìṣàkí mẹ́rìá ọlọ alukọ́wòrí kama níbi wọ́ yókù gbé wà ha àmà alukọ́wòrí ka dókọ́ àmà níbi o alukọ́wòrí la ọkàn tẹ́ alukọ́wòrí ọ̀hún alangolo ikọ̀ làìsírí ọtí dójú ohun gbẹ́tẹ̀gbẹ́tẹ̀ àgbàdo àmà níbi kọjọ́ ma kọjọ́ sí alukọ́wòrí lẹ́pàá ma ọjọ́ tí àlùkò rẹ̀ bá mà ní àlùkò rẹ̀ láàmà níbi wọ́nyún ọjọ́ àwọ̀nyún àlùkò rẹ̀ lẹ́yìn tó kọ́ wọn mà ọ́ àmà níbi àpapọ̀ mà jẹ́ kúmà dìde àlùkò rẹ̀ lẹ́ àmà ọ̀làwọn awọ́ ìkúrán ni àkázínà mínà nẹ̀bí yé nà mí sá kọ̀ọ̀ ojú ń alikala rẹ̀ ẹgbìtì kìdàgbàdàmà níbi ọjọ́ ọjọ́ àlùkò rẹ̀ yá jì olang ma alko riu ma ma mado ki ahadu niki dai kisi misa ko madoi imdone mo mado ki covenant alini ho alko roge ne ko ko ne anya ne ma lawyer do mo ane do ma lawyer doa ma udale ma ko ma sign ma mtuba mi george ma sign kami lọ́yà kí kọ́ àmọ́nà ṣẹ́dá mọ́ àmì ṣẹ́dá gbà ó yẹ promise ọ̀la jù gbogbo dókè dánì yọ ọgẹ́ nílẹ̀ ọmọ àdódó ké mẹ́sàkó yìí ikọ̀ aláwọ̀ ẹ̀nà tẹ́nẹ́ mínà níbi yìí nà kú gbà máa níbi ọjọ́ mẹ́sàkó malkóòrè máa ikọ̀ ọjọ́ dúpá mọ́ yà níbi ká malkóòrè lábájọ́ yìí wọ́n mi ń kà ọjọ́ wọn nẹ kó anibi muhammad ọjọ́ wọn nẹ kpama anibi general iná ma dọ́kẹ́ akfọlọ́kọ́f alẹ́lẹ́hàn ọjọ́ wọn kó ọ zikirulhaf bẹ́ẹ̀dẹ̀lẹ́hàn mọ́ kama anibi gabaadíà anibi ní ọdọ́mọ àgbẹ̀kídọ̀ tán anibi muhammad ọdọ́mọ àgbẹ̀ká anibi muhammad ọdẹ́wọ̀n man òun jẹ́ sagbójú màtáà amanu bilawo yenu bigeni minan nabiyina yenu wa minka fayuwa nabi muhammadu ومن نوح وإبراهيم وموسى وعيسى فيذكر إليه وبيوى وبا نبي نوح وبا نبي إبراهيم نبي موسى نبي عيسى بن مريم وجمد بيوجول الكور إليه يكاكما نالكور إليه ìdàkórí gbogbo ìnà wọn lọ yẹ ni wà àkọ́sùnà mínú hóum ní sàkọ̀ǹgọ̀lẹ́ bọ̀ àwọn yín kókó ma alukóòrí yà jìgbókó alukóòrí bọ́líìs alukóòrí rẹ̀ jópa bọ́líìs rẹ̀ jópa rẹ̀ màánà alukóòrí lé yóò tẹ̀mẹ̀jẹ̀ ìdàgbàdo jópa mà níbi kpakpó kákáp ndekọ yọ sori ama nebi ŋo dabi ami ulu laafumi mine rusuli ŋo dema ŋo dɔgɛ li atol khas ala lam jaa atol khas ala lam limaza limaza litazimi wa tashrifi haulai minhum to do jima ko gbogaga ko be na ya ma nebi lɛ ɛwọn yà wọn ti ike ama nebi kọjọ dodo magidẹ jaa ɛwọn bi sẹri ɛn jẹdiidi ọkwa kó máa wá pé ṣẹ̀rí ayé títọ́ èyí ṣẹ̀rí àlẹ́nu àkọọ́lẹ̀ ìyá jù gógó láyàdẹ́ ẹ̀kẹ́jì àmà ìnàbí yóò mọ́rùsẹ̀lú wọn pápọ̀ mọ́ níbi wọn ṣe gẹ̀ àmàtàmí ulul azmi mina rusuli yege wàjẹ́ òbí ṣẹ́rìn jẹ̀dídín kuzmin nǹkan ẹkọjọ́ tẹ́ngà mà níbi èèmà pàtíkọ́là lèèmà wọn lójójú ní àmà níbi lẹ́ ọ̀làbẹ̀rọ̀ ayó tó dúnlẹ̀ ọjọ́ tó rí ma ọjọ́ yí òbìtí ẹni mínà nẹ̀bí yìí náà wà àkọ́bìnà mínà wọn ní ìgbà kọ̀ǹgọ̀lé rọ̀ akàkó tọ́ ọgbà ìkóòrí lẹ́ẹ̀kọ́ àti nìkẹ́ mà ìkóòrí lẹ́ ìnà ìkóòrí ti má jí níbi kéjẹ́ ní kìsọ̀pá kó àpá mà níbi àtàmátà wà ọ̀tálàkà. ta sodi ti kristian ta kpa ibo bolo te ibilabila enugbo ọjọ wọn tẹsí alikọọri wọn dẹdẹ wa dama ta kì í ama níbi wa dẹ ayé lẹ gbọdọ wa ayé one hundred and seventy two suratul araf. وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين الله يعني وإذ أخذ ربك أه؟ مريا وقودوا الله سبحانه وتعالى كي من بني آدم من ظهورهم وذريتهم onye wụnyụ ọla aka kwa ugbo amụma nebe adama kwubi agụ a nebe adama mati gine gine ihe ihe ihe ihe ihe ihe ihe ihu adịsị bukari o na wile dooke anya wihe legide ọjọ mma kodu onye ọwọ ọjeje nwoke ubi a nebe adama ọjọ mma kele da tọnwe na-enene ọkpa kpọọ akajọ na ọla kaka ọjọ aikọle aya 172 suratul a'raf yama nibi ngagbanu mo ba before yama nibi le ewa gba ko ki yo yon de domota unwo yo olakallahu kafawa de a yani alastu bi rabbikum wa ashhadahum ala anfusihim ijenga mo ma nibi adama papo gaba de yama iseda mamude na iseda kolama ọjọ́ túmọ̀ nínú kúmọ̀ àkálọ́ máa ọ̀pàpọ̀ àkàjọ́ dé òbó a máa yọ àpámẹ̀ máa yí àpapọ̀ máa dé òbó kọlàkídẹ́ yìí kúmọ̀ àkálọ́ máa kọ́ ọjọ́ máa tàbí ni alẹ́ tóbi rọ̀bì kó abídẹ́ ìṣòmì ìṣòdúmẹ̀ ń àwọ̀ àpámọ̀ àtà àpámọ̀ máa àpámẹ̀ máa yí àpapọ̀ ìkọlẹ́ni dúmọ̀ ìdó ọ̀ọ́lù máa yá lọ́la máa pa kó gẹ̀ẹ́sì àwẹ̀ṣòdú ẹ̀ sẹ̀yìdínà àṣẹ́dà kánú odó múnẹ̀tò ẹlẹ̀ ní ìwọ̀nyọ́ ẹnìtọ̀ abúmẹ̀yà lọ́la mẹ́kọ́ mi ṣòódú mẹ́ẹ̀bá àǹtẹ̀kúlù ọmọlẹ́yà mẹ́tì ẹ̀wà mẹ́yà àkà ọ̀kọ́ àná ọjọ́ náà iná kùnà ẹnìhàdà ọ̀fàfìlẹ́ àwọn ọ̀lẹ́gẹ̀dẹ́ mẹ́ẹ̀ẹ́ ọkọ̀ àná ọjọ́ náà kó mi sọjọ́ ọjọ́ kété ṣòódó à òun kété dúkọ̀ ẹ̀ka ara rẹ̀ wọn wọ́n kété ṣòódó ẹ̀ka ara rẹ̀ anu maulo todule nga kome kubia nibi adama nga yomu akudu oba nibi adama ima keridu tonga nenene ya wonkai kole tode gba kokwa no yo na wa kenene na ya kakini uminu ma hmm ọ̀pọ̀ kó wà kàzú ẹ́nà mẹ́gbà máa dùn dùn ade lálẹ́ àádéwì bọ́kọjọ́ kó wà dùn ilé nẹ́gbà máa dùn wallahi kwano yo na anya wa enya mi deke we me kwa madu edu ke kalo ale ka jo ayo ene dum ramadan ukwano yo na yo ne do anya ti mama ino la kele ma anya do wa ba alu ko yo ko wa do ka kalo apa ko ja ka do ma ya review ngi ateju ke de we ẹgbà mẹ́ra kí ni a mà kálá òjò ó dùn àná rẹ̀ nẹ̀kẹ̀kà wọn nánú màá ń tó dẹ̀gbà mẹ́yìn akọ̀gẹ́lọ́jọ́ náà iya wọn ti lẹ́kẹ̀ẹ́ tẹ́nigẹ̀ áwùtẹ̀kúlù آية 173 أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا, أفتهلكنا بما فعل المبطلون أو ما يكا أو تقولوا ما يكا إنما أشرك آباؤنا akẹrẹbá máa tata àmàdẹ́wọ̀n tẹ́kọ̀ kọjú àtúndì ẹ́ ma wádìí ìrà rẹ̀ wọn múnà lòbí ọjọ́ àyàkọ́ àná akẹrẹbó má pé dẹ́wọ̀n tẹ́kọ̀ kọjú lẹ alẹ́nà ti àdànà rẹ̀ yọ wọn mẹ́jẹ àná ọjọ́ mẹ́mẹ́ alómẹ́ kàní ẹ̀mí. ndótọ́ akéde máa kọ́

ẹgbà mẹ́wọ́ lóò náà kàkí ni a àtà àdẹ̀rẹ̀ sí ẹ̀mọ̀ àtúmọ̀ bí torí lẹ́nà jẹ́ mẹ́ta lọ mẹ́rin táwọn ẹ̀yà kàwọn yóò kọ́ ọmọ ọdún náà kàní abató olékun náà pàdé ojú pàdé ojú torí ìkú yóò ọjọ́ ẹni ó ilm da alkawari ce ye jododo alkawari ya ke shi general wọnà wíìlà mímí tó papọ̀ tọ́yàn alkawari ebi jẹ buwu ìhàyà ìkàdójú ògidẹ wọlé àkásínà mísàkọ́ mísàkọ́ nàbí yẹn nàkó èyí general ń agbọ́dẹ̀ ani misa kɔyi nabi yi na ŋgbe ma ya dɛta ɛlutaya iti wɔn suratu ali imorana na'am suratu ali imorana aya iti wɔn alkawari kɔjɔ tse ma nebi ɔjɔ. وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إثري قالوا أقرضنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين طب ميثاق النبيين ده ميثاق يا متلقى أبوك وكده أبوك ميثاق النبيين ميثاق النبيين òtùkọ̀lá yà láwọ̀ ẹ̀nà àtẹ́ a máa níbi ọjọ́ ọjọ́ ohun máa dọ́jà bá kéèté pé èkún mẹ́gbàkì kọlá wọn máa yéè náà máa máa níbi mẹ́kúnmẹ́rẹ́á إذا قضى الله ميثاق ẹgbà kanal kó rí ya ma níbi ọ̀làkìdé sọ́rọ̀tọ̀lá àzábò lẹ́yìn tó díje lòó dẹ̀ ọ̀lẹ́ màrí fẹ́ẹ̀wé sọ́rọ̀tọ̀lá àzábò yé òun tá dẹ̀. ní sọ́kàn níbi yìí nà lẹ́mà àtẹ́yẹ tó kún mínàl kìtàbí wà ṣèkìmẹ́tì ẹgbà kàdólé sáré ń mẹ́ màá yí mọ àwọn dẹnu mà sáré ẹgbà àmà níbi yìí.

anibi omuna gị anya gbome ọwọsi ahụ ka mmemme adọmọ n'ebe a ọzọ mụ da akara bụ m ebe a pasara aka dọmọ ọ pasara ekeji ọkwakọ ame anibi lesi ahụ ka anibi muhammadu ya ba ijema n'ime ba letu musọtikun limame akum ka anibi lẹnu náà làwọn akọlà lẹsi gẹsi apẹun kìdẹ́pàmẹ mẹdọ́ọ́lá dahonu. mɛ go kpa kame tɔ mɛ wo mɛ namɔ na obi mɛ dzi benu mɛ dɔla ne bi lɛ da hon mɛ gbal kɔɔri lɛ ee sani bi muhammadu mɛ dɔla ŋu da hon tiɛn k'i ya mɛ yɛ kumɛ wɔɔrɔ bi kumɛ tɔɔ bi ee ɔla lɛ de lɛ tu mi na nabi me di ima ni kumɛ liba ni bi do kinɔlɔ le me wa kisa ni bi mi wɔlɛ tan soro na o mɛ a da tɛ kɔŋa ni bi lɛ tɔ o kɔ alikɔɔri. ekɔjɔ do kɔma nebi lɛ òun lɛ do rɛ anebi duuki wa gbogbo tó dza anebi muhammadu mɛdi imani mɛ gbɔla anebi lɛ mɛ adatɛ kɔŋa anebi mɛ dafɛruan mɛ eyɛ ɔlu akɔrɔrina madialu madialu madialu ɔlama ɔla akɔrɔrɔ tum. wọn yóò dàbí túmí nílì me mẹ̀ confess yà ma níbi lẹ́ wà àkọ́sùtùm alẹ́dẹ́lẹ́kùm ìsírí kùmẹ̀ máa dùn àlùkòrè lẹ́gbàá ní oyì kọ́ọ̀lù nà mẹ́nà àgbà wa kì á jí sọ́jọ́ abá wa gbogbo tó yà níbi muhammadu awọ́wọ́rọ̀ bí àádàsẹ̀ kò ń nígbà dúkà dúdà ó kàkíkédé kíkó mẹ́rin àkété màgbọ́n ngoyo ni kola fashhadu ama nilipa kuma mdene jatia wa ana maakum min shahidi ama nibi kuma yata ko jalkuri de pa me famanta wala ba'da dhalika fa ulaika humul fasiqun ama nibi la mado mamal ko rimato o gele ngene ne ne kole muhammadu nibi muhammad anibi muhammad ojo kolan ewa wa nibi musa ege bible a book of deuteronomy 18:18 book of deuteronomy 18:15 book of isaiah book of habakkuk eh ọ̀pọ̀pọ̀ ma níbi ó jí ilé kìwájú old testament èyí bible mamolo kamadua alùmọ̀kọ̀lẹ́ wà níbi muhammadu pàkó sakadọ́ kò máa kọ̀ tó kọ́ níbi muhammadu wọn bọ́ ma. ege bible olo yoye won abudu alguma kola nabi muhammad won aboma book of deuteronomy ngakai ko book of leviticus elo la nabi muhammad pe wa nabi muhammad kama nabi dujara aboma dabo la koko yote uma ola ibiro ajo ikide se bi sura mbonga yo la ko de alkoriyama nibi ko zoche kwama suratu ali imran aya 82 alkori ya manibile kumadu kakumado lola madahoni maaye tola maobe olale olonga gbodomo aya 81 by 82 suratu ali imran gbèkè kọjọ́ káàpámà níbi dàmága bá dé akọjọ́ àkómìtọ́ òun tọjọ́ àyálọ́lá kálẹ̀bọ́ eléjì àmọ̀tálàkàdẹ́ àyà 172 sórẹ́tù alì ìmúránà òbílẹ̀ hafẹ́tàn àmà níbi kọjọ́ wọn dúdú mọ̀ òbí kìkọlámì níbi yìí náà dúdú يعني وإذا أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى بن مريم وأخذنا منهم ميثاقا غليظا التي سورة الشورى آية 11 abu me luge do yo de ma do ke ngo gal ko yo ngo dollar ko ro yo yi ka ngama ke ma ho yo yi ngama nebi naam alkóòrí kọjú ọmọ ya dùkọ́ ama alkóòrí ìdúnwà wà kàtọ̀ làmù kàtọ̀ tálà kàpá pó bọ̀tí ń dà wọ́n èé ma wọ́n dúnwà ma ha sátà ni àmà bùkú ma ma yá ma níbi mẹ́rin lókèdè yẹ́ ẹni he شرع لكم من الدين ما وصى والذي أوحينا إليك آية 13 آية 13 دمو ألو ألو ألو ألو والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب بارك الله فيك egide ta ayẹkẹ wẹta wàká ayẹkẹ wankako ah ayẹkẹ ebi suratu shura abọ ayẹkẹ bie ebi suratu ẹwọn dẹ aza gbogbo tafsiri adẹ dẹ wọ́n akọ́dúnná mi ká wọ́n akọ́dúnná mi mi na

ojo se dona kuma chadini tengume ona kuma chadini le ola me bo ya muhammadu ma wa sabihi nuha ubule ko chuko kite ya mudu dibe ya jigogo nga nabi nuhu uwulowe kango diwaye ngango wa nabi muhammadu wa nabi muhammadu ke amdu jarabe shara alaikum abu ja nabi muhammadu de olan go jodu to kongu boya yani wa ma na bi ibrahima en kadu ci wasiya kamdu tuko mdu ci alkori ma ama nabi meya bodu makide ubi nabi muhammadu on le tuyule kum وإبراهيم ومن نوح أي نوح بمه وإبراهيم بنبي إبراهيم بنبي موسى وعيسى أنا ما كان كوجو النبي محمد ولته الضمير إيه سورة العذاب وبه منك إيه سورة كده شرع لكم أه ما وصى به نوحا والذي أوحينا إليك إليك له النبي محمد لده ما ينجي وما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أتان مؤمن من قوم نوح وإبراهيم وموسى وعيسى إمي أمتي ما وصيك به وما وصينا به نوحا وإبراهيم وموسى وعيسى أو ما كنت ما تبقى نموي أقول ما كنت ما تبقى ngbọ́lù kọ́ ma tẹ́ngà ma yẹ àbẹ́yẹ mẹ́ẹ̀lú gẹ́dẹ́ òyó yí kí àwọn ọmọdé kọ́ lẹ́wọ̀n jọ wọn tó kọ́ mú bòyà níbi muhammadu yìí rẹ̀ èmi jìdẹ́ ọjà kọlọ̀ àbẹ́yẹ mẹ́ẹ̀lú yìí máa bòyà muhammadu kọ́ máa sara muhammadu ìmọ̀ ma

inú wọn kọ́ adé ni mẹ́rin òlàkọ́ ọlámẹ́ dóògì dàgbàdo ọlámẹ́ inú wọn kọ́ adé ni nóò abúdógùnmẹ́ ẹ̀lá ẹ̀lọ́ ọlámẹ́ àìlọ́ lẹ́kìdọ́ ọdún ìhà adé ni nóò òwẹ̀dọ̀ ọlámẹ́ dóògùnmẹ́ nẹ́ mẹ́tẹ̀júmọ̀ ìhà adé ni nóò àni àkíyèmọ̀ dìínà wàlá tàtàfàrọ́kọ̀ fẹ́ẹ́.

tó dọ́ọ̀rọ̀ ẹ́tẹ́ ní mẹ́ta pẹ́rọ àdínì wá náà tó dóhùn yà nẹ̀ ìdágbàdé mẹ́ta pẹ́rọ àdínì wá tó dóhùn yóò ọ̀rẹ́ tó dóhùn yóò tọ́gbá mẹ́ta pẹ́rọ àdínì náà ùkọ́kì mádé àdínì ní mẹ́múdú náà lè àtàtàfà rọ́kùn àmọ́ máa yẹ mi mẹ̀yẹ ní agbọ́là ní mma tí ọmọ ẹ̀dọ́ máa kú bí bọ́ọ̀là yìí o nà níjọ́ àkáyàṣà yìí kéjì máa yáyà yìí nà ẹnẹ́bí náà kìlì tí lókè yẹn kú bí bọ́ọ̀là yìí mọ̀gá ọ̀là yìí lè kó bí àwọ̀ à. mẹ gbogbo kọjọ dúdú ma àbí àyìn atúkọ àbí ènìyàn pẹ̀lú gbogbo kọjọ dúdú ma wà. abe abomɛlɛki ami top officer iyamari ni yɔ yɔ nkiri ko yɔ didi lɛ gbogbo wo ti ta la yi lɛ òkò kì tẹ́ngà má dé ŋà wá yi wá yi wá ka yọ yi ŋọ́ máa ká mọ́ yóò bẹ́ lẹ̀ kókò kò ŋẹ́ tẹ́ngà kó bó yi dàmá ìmáma níbi ọmọ níbi ẹ̀bọ̀ ya nẹ ìmá àbò ya níbi muhammadu kó ìmúka mọ́nyàmú ulu lazmi kàkà wáyé an akimu dina ولا تتفرقوا فيه يقول كما فجب مبو يا يعني نبي محمد يعني كنتم خير أمة أخرجت للناس كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتنهون عن المنكر وتؤمنون بالله نعم ولو آمن أهل الكتاب لكان خيرا لهم نعم منهم المؤمنون وأكثرهم الفاسقون لن يضروكم إلا أذى ولو وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون بارك الله فيك أي أني لك فسر kuma malko jobu mu boja nebe muhammadu taka ko ya ci lanini kọ̀là díìnì má tọ̀là páká ọgbọ́ wa ní ìkùlápá díìnì má àdọ́gbà wa ní kọ̀là ọ̀kàràtọ̀ díìnì má àdọ́gbà wa ní. yéèni kúntùm ọ̀rọ̀ ummetin ọkùnrin linnaasi tàmùrúnà bilmàrúfi wàtánàwọnà anil bunkari máa ti tàmùrú ọkùnrin linnaasi ọjọ́ kúmẹ́dọ̀ wẹ́ àmúnẹ̀ tí ó dúkú mẹ́tí ẹ̀hùn ńkọ́lọ́nì dómẹ́ ń gbé special assignment kì dómẹ́ àmúnà ẹlẹ́dẹ́ àmúnàbójà níbi muhammadu tààmùrúnà bilma'arufi wàtànàún àánil munkari mẹ́wàá múni tí kú máa ah, tẹ́ngẹ́ èèyàn mẹ́ ànúmọ́ ìbíbẹ̀ ohun bíbí tẹ́ special assignment kọjọ́ dómẹ́ rẹ̀ wàtúmínúnà bilá fún àmì máa nìdó wọ́jọ́ wọlé àmúnà alùlùkìtàbí àmì alùlùkìtàbí àmà jẹ́bíẹ́ ọjọ́ bò má màmá mọ́ lamadu da o ma ọlamada yẹn pẹ̀ ọjọ́ àmá nyá kamadu da yẹn pẹ̀ àmọ́ alùlùkítà tọ́dọ̀gọ́lọ́ ọjọ́ àmá kẹsẹ̀ ju bí mẹ́ mi má ti máa ni màmúdà yẹdu yìí lẹ́kẹ́ náà fáyọrọ lẹ́wù ọjọ́ má ma gbéyàn àmọ́ ògbó ya nẹ́bi muhammadu ìmúdà má mẹ́ ká má yà má ní àmúkúdù lázìmí ọ̀la akímu dìínà wọ́lẹ̀ tẹ́tẹ̀ fẹ́rẹ̀ kù fíìhì màgánì kó ame bo ya nebi muhammadu ya ma gbo yi le kuma de pa mi ulul azmi ojo na ta wal takum minkum that to be ayah 101 wal takum 104 ni وأولئك هم المفلحون ولا تكونوا ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك, وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم <coughs> أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين بيضت وأما الذين بيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون أما يا جدعان أما كم ولا أما يا يالي kama kini connection kwa ni karatu kitafsiri ado ye ni ba ani failure to da ye gida ya 101 today yana me go ya nabi muhammad wa wal takum minkum ku dan go go go ya 102 yani wa tasmu bi hablillahi jami'an wa la tafarraqu واذكروا نعمة الله عليكم إذ كنتم ها أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمة إخوانا أي أنتم كوكاوين ديني كتكو أي أي أنكو أي أي أنكو tako udama le iku ketele ka won iku adini ketele abi aye tele wa takum minkum ummatun yad'una ila alkhair wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar anatuwazi kana da mbirola yo enge yo adu birola yo enge biene bogi jagbo kolol me le medo yi en su gugu bele wa ulaika humul muflihun ama bogi aboyire bogi boyile la ma ya ma ya ma ni bi ojola ko wala takunu kal ladina tafarraqu ko ayani connection ba shara alaikum min dini ma wasaqum bi ma wasaqum bi nura ma wasabihi nuhan والذي أوحينا إليك وما وصى به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه ما الذي ولا ما غير ما يتوف ولا من القبيع من أهل الكتاب يبير ما يربيل وجاه وعوائر وغير ما يتوقع وعده ولا تكونوا كالذين تفرقوا مبلا ده وتمال الكتاب تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوههم وتسود وجوه بغتو تتلهم توجه كمان الرجل هو أبو جانب محمد كما يجمع اعتصام بكتاب الله وسنة رسوله قجوتكما واعتصموا بحمد الله لا تتفرق ولا تفرقوا ليه ukole ingikaa kama nibie maji damami e kama nibie hatanami ulul azmi mina rusuli أن أقيموا الدين ولا تتفرقوا فيه ما ما دين وجود ويانه ẹ àti nìkẹ́wé dé ogó ma pa pẹ̀rọ àdínì bá gẹ̀ẹ́sì oyókọ níbi ìdó ọkọ̀ jẹ́kẹ́ ọmọ àmàyàn gẹ̀ẹ́sì alẹ́ lọ́la káàkiri wá ẹ̀dùdé mi ìlọlẹ́ ọ̀nà làkẹwà àti bídíà ẹbídẹ̀ èmi èbìtàpé mi àlọ́lọ́ ẹnẹsúnàwà ẹkọ̀ èmi tákẹ̀ ní kéṣọ̀ pọ̀pà ẹ̀tì justice tákẹ̀ nù dágò kọkọ̀jú atẹ́hùn àtìlẹ́ an àfihàn dìínà wọ̀ látàtà farọ́kọ̀ fí كبر على المشركين كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب تو أقول دوك يوتك في بجمع بوجانب محمد ki kuma fix manya mu ulu lazami ki mu ko la ke te dun ma da ma da ma ngu ko le de an aqimu dina wa la tatafarraqu fihi ba Allah yani tabala tabala kafara ala al mushrikina le oda le gba ko ne ki le bo iwo yi na mi mushriki o ya nabi muhammad ma tadruhum ilayhi wa lududu kẹmídó bèrò méjì àmọ́dàlẹ́ àmọ́dàlẹ́ tẹ̀dọ̀ bèrò méjì ìgbìtẹ̀ wọn mẹ́lẹ̀ bá mọ̀ kọ́lẹ̀ ma kọ̀ kúmà yá àpẹrù náà kọ́ àpẹrù ẹ̀gbẹ́gbẹ́ àpẹrù yẹ tẹ́kàlà àpẹrù èjá èjìjá àpẹrù lẹ màmúdó ẹ̀gbẹ́gbẹ́ akpɔɖo etsitsa lɛ gbanya nɛ ayiba imodo ɛbi ɔnɛ do ma abɔdzɔ kɔla do ma odu musiri tsi mama yi ka de do nɛni mɛni nyɔkuma dɛ kaaviri gɛgɛle dɛ musiri tsi ba kaaviri nyɔkuma de dɛ ti musiri tsi le ta abogida kpɔɖo eha dina nebi muhammadu ɔdzɔ muhammadu yi musiri tsi kɛburo alɛ musiri tsi na ma tɛdɛ ewu ilɛ yi tɔrɔ abalɛ nɛ nɛnɛ ti ilimi pa ya yi. kẹ́rẹ́ libra náà kẹ́ tàbí ènìyàn rẹ̀ ẹ̀yin akọ́kọ́jà mi usulu sunna usulu iman usulu ji ẹ̀yin agbanyọ́ ngẹ́ngẹ́nẹ́ ẹ̀wọ̀nùgbà dín náà níbi níbi kùyà tí ó kọ̀pà pé èyí tí ó kọ̀pà sí kálọ̀ níbi ìkó èyí mgbonwo na ari orizawe ebisola nebi ọlọlọlọlọlọla ọkpọkpa nwo na ari mama de emi maboloma nebi nitọ amolitawele ọma mbelegba mi ma le mi erisa mena ọkpọkpa kpanada teyọ gẹsẹ nke wa fúnpa mi bisa ma do teju gere api ale ka do yida ma pa ma ka sponsor elimi gi alọla ma do kí anebi شرع لكم من الدين ما وصى به نوحا وإبراهيم وموسى وعيسى ابن مريم أن أقيموا الدين ولا تتفرقوا فيه كان كي تطبيق أنا كي أبلاي وقال بزوجين وانا todo kɔlɛ boki kɔlɛ bo kɔlɛ aw du kɔjɔ dɔ ma tigi ni dɛ o du kɔjɔ dɔ ma ba dɛ kɛbɔrɔ ɛlɛ lmusirikina ọ̀dà gidẹ́ yìí wó yìí náà mi mú ṣìrì mú àtẹ̀lẹ̀ ẹ̀rùn gidẹ́ yìí ẹ̀hùnmẹ̀dúnmọ̀ ọ̀dọ́ wa àmìlì wẹ̀ gbogbo ẹ̀hùnmẹ̀dúnmọ̀ ọ̀dọ́ bẹ́ẹ̀ mú ṣìrì kí ẹ̀tì wá fi jẹ́ òun mẹ́rin bá ọ̀làlẹ́sẹ̀ gbẹ́tẹ̀ hàn mà má gbà ní dédé kí má dà pẹ́rù wá sílà àpẹ́rù kúlù ìsìn bí má lẹ́dẹ́ yìí dún àmì gáǹgì ń gbé kàmàdẹ́là má gòkè lẹ́yìn ọ̀fìlẹ́ má lẹ́ má kẹ́dà àmàdàlìyẹ́ na ń lè má ẹ̀wọ́ má ń lè bá má gẹ̀ ní ó dùn má dùn ẹ̀. madodo munkiri made yentawaye o oh mudu kadomo makrete jo mamudu le do mamudu enwo to mamudu wole ma odu gidai iya no aprobar ku bogu abe fituna ya nebi muhammadu ay ay pamola ke ni yo ene nga wache makwa atas manya ma nebi ojo wade obo kuma ataji male obo ya nibi muhammadu wade ma e obe le ka kojo mo ko yi ma ni allah yaji tabi ilayhi man yasha ani ani ki roye yo yo hoto e ga ma dun eni le imu gbedo dun ene eni le o ko ẹni ilẹ̀ mú dẹni ijú pọ́lọ́ kí a mọ̀ píọ̀ àdínì kàníbi mọ̀ọ́mọ́ ìmẹ̀hùn kàníbi náà ń wò wọn wọ́n yẹn ilẹ̀ kí a lè bọ́ sàmúrò náà bí màrú fi ọ̀tẹ̀nà wọn náà nílùú mọ̀kẹ́rì lẹ òun ṣẹ̀ dábò yíò ìmúkọ́lù ilẹ̀ tó tọ́gbọ́ lẹ́hùn tó dú tọrọ ká alàmúrò bí màrú fi wọn náà yìí á nílùú mọ̀kẹ́rì ikọ́ mẹ́tò dín إذا دين وقوكو جوتك أنا أقيم الدين مما ديني دوغياني ولا تتفرقوا فيه meda àdínì lẹ́ni ọgẹ́lẹ̀ bí lẹ́gbọ́ àti yíò tó ẹ́ ọ̀là dínì kàmúgbó kàmàjọ olóyọ ọ̀lọ̀ mẹ́ta alhamdulilayi ya àdínì gbókẹ́ ẹnu máa jẹ́ òmìnira òyìnbó àmà ìní gbogbo ẹ̀rẹ́ àdẹ́ alẹ́jọ́ òkú jẹ́ pé o mẹ́dàmáyà mẹ́ka boka de yurume mama banu mamu yogma ti yo memele kane bi doa mdubela na maya konde ka kubo kael kame da poro ye ma ede ta me awa ti yoji mete won yo nu ojo ayo yi yo le ki yo yi ona ki ayo yi le qurani ya ka yo ele ma le bo me dudu ngale amu ko da bo me ta me mi e yo me ki da ayo

mbeki kol ami ahadisi sahiha yeki kwalo anabi muhammadu ba morita veki anami ahadisi sahiha au bele mata mbele nga adamu numu wale bota kicha dini yo yo yigesekea nga dugwa yane so ojo kimane reju duwa karatu katia gide che kamo amado yo keju wallahi ina nga keju no ọlọgbọgá káwọn lẹ́wọ̀n tí wọ́n yí ní àkọ́bínà mínà nàbí yéèna mẹ́rẹ́à mẹ́sọ̀lámẹ́ wáyé mẹ́tẹ̀rẹ̀sẹ̀ sìkúmẹ́ ọmọ ọlọ alukóòrí kàná pọ́mọ̀ níbi ọjọ́ mísà kọ́mọ̀ alukóòrí ma bí àwọn tètè màtá mínka wà níbi muhammadu àwọn sàlkóòrí kówẹ́ wọ́n mi nùhìn wọ́n ibrahim wọ́n musa wọ́n ciisa. وأخذنا منهم ميثاقا غليظا أولا الكوري كوكوما الكوري يا يجبوبو آية في يولا لدي ليسأل ليسأل الصادقين عن صدقهم وأعد للكافرين عذابا أليما tọ aya kìdẹ́ ìmáàmù kúrútọ̀ bíi ọ̀làmẹ́lẹ̀ kókó yáya pé aya kìdẹ́ kàwé òun abájọ yìí liyet alasọ́ọ̀dẹ̀ fihìn ànsìdẹ̀ fihìn àtúkọ̀ ńlámà níbi àṣàlùkórè pàmà àkùnmẹ́ àkìrìṣẹ́ ìsìnkúmẹ́ kọ́lámọ́ ọ̀làkùnmẹ́ ẹ̀hún kìdẹ́ ọ̀làlẹ́ káwọn màkó ńwòye ni ìyá todo liyet ala lílẹ̀ àní lámùl juhud ani laamu tacliil ani laamu lqasam egisi lii lii lii lii on laamu ite kwako lii egida ci yon doma ita laamu tacakibi de liyat ala sodikina kiye ko titawan ojo anya ta mene gaskiya inini an sidikim oji gaskiya ma ta kojo ki durome manguma allah we mo abi sene gaskiya getu anini gaskiya ta ke durome gaskiya mo ojo na mana magani ko ọ̀nà àkọ́jọ́ atúmọ̀ ìní nìkan náà kí á rò mọ́ ọmọ ẹlòjọ́ ayé àkìdó ti tala sórẹ́tò sórẹ́tò máa ìdá wọn láwòye ni wọ́n àádẹ́lẹ̀ káfìrí nà ọláwòye àti mọ́ ṣẹ̀ṣẹ̀ tánà adéyú àmì káfìrí òbẹ́kì létè pápá àbẹ́bàní àlè máa àzábà ìwọ̀nyá jìgógó. أوجعنا تام الصادقين عن صدقهم وأعد للقافرين عذابا أليما أم الصادقين لم ببقي شبقا ما الصادقين لدى أبو يا نبي أما نبي أجو أنا ميلوني إمام قرطبي قبوكي قبو ما أما الصادقين عن صدقهم لتو أنا ميل أنا ميل ليه ọjọ́ hmm. anya tama níbi enene òtí makuma jẹ́ra bọ́ ma magani ko amẹ̀jú sẹ́lẹ̀ rúmalẹ̀ tamananama tamẹ́nà lé tùgbé òkòlò mẹ́ tùgbé kìí mẹ́ tùgbé kìí má se mẹ́ ma anya dama níbi ma anya kaluma ma jẹ́ rúma yọ̀nyọ̀ dábàlẹ̀ kọjọ́ pẹ́ máa enene kọjọ́ anya tẹ́ma dẹ̀ inshallah ma níbi ma sabọ́ ní jùmọ̀ jànú mayani distinction yẹn ní nílẹ̀ kọjú ayá tẹ́mà ni kéjì kọjú ayá tẹ́mà níbi liyes alal'ambiya a amma azabahun bihi kọmuhun ma ya wọ́n túnmọ̀ ìnínì ń bó mẹ́gbẹ̀mẹ̀ àdúmọ̀ dọ́ أننا كاتك جانتما ليسأل الأنبياء عليهم عن الوفاء بالميثاق ọjọ́ yẹn tọ́mà níbi nínú alkọ́ọ̀rẹ́ kọjọ́ tó máa ma síkà ìwò tí yẹ a máa síkà alkọ́ọ̀rẹ́ lẹ́lẹ̀ òmìnàgẹ̀ ẹ̀kẹ́lẹ̀ lẹ́yẹ́sàlẹ̀ àfọwáhì sọ́ọ́dẹ̀kọ́tọ̀ ánìlkùlúbìl mọ̀kùlùsíìn abegi chamene gaskiya kuma yudo ya ma nabi aba ma yudo ya ma nabi le ojo anya ta ma nini wala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin suratul a'raf aya number 6 suratul maida ewu kọ́kọ́ ya níbi ìsákẹ́ tí wọ́n jọ́ dúdú alkọ́jọ́ yá tó wì nínú tó dúdú bí o màmá dùn eléyàn lénú ọjọ́ wọn kọ́ lọ́láwọ̀ yá ìsàbọn mariama an takọ́ta lina tàbí zóní wọ́ omiya ilá aini mi dóní lá ma yá dùn dága yá tó wọ́n nínú tó dó iyo ma yí jesus ẹ e sọjọ́ jesus is god jesus mighty god jesus jesus mighty god jesus mighty god all power belong to jesus والطغى بالخروج فوق يجاكا فوق يجاكا جيسوس ما أجوا أنا في جيسوس إنني كأني قالوا أأنت قلت للناس ونالو نالو نكامون اتخذوني ما تجوا نتانك ما بويوني وإي وأمي فهيمي إلى حين عمي جيسوس mighty God yìí mẹ̀kọ́nà ọjọ́ tó máa ṣàlà fún ẹ̀kọ́ yìí wọ́n jí sọ̀tún ẹ̀kọ́ gẹ́lẹ́ náà wọ̀n ẹ̀yìn ọjọ́ ẹni mẹ̀rẹ́ ọjọ́ anyátá níbi ìta nínú kíkà lọ ọjọ́ ànátọ́ nínú ẹ̀rùn tó yí kẹ́ẹ̀kọ́ níbi ìta ní ẹni sọ̀hánà kátàkátà wà ẹ̀fẹ́ yóò lọ kíkù kìí ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمت تعلم ما في نفسي ولا أعلم, ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ọjọ́ ẹ̀yàn mi pásítọ̀ àmì prẹ́mìt àmì àmì gospel àmì bible jumpa. ọjọ́ ẹ̀yàn tẹ́mà ìnílì bible reveal èlò onúgbònúgbò ọ̀làìtẹ́ bible you surprise mẹ́ni lord lord mẹ́ni àmì christian náà máa ń yàkà jesus yìí lord lord lord did we not prophesy in your name did we not perform the mighty work in your name Did you not cast off the demon in your name? A Bible will not take over you. It was long as you need. See, you're doing another thing, a woman. So doing, I think I'll in the name of Jesus. I cast out you devil in the name of Jesus. because Jesus is alive. Jesus is alive. Only if you are a man, I take what I yell. Ẹ̀kọ́ lọ ní a ẹ̀yà ló, òun Did you not cast out the demon in your name? didn't apart from the mighty work in your name so do an aneru samu kolo elele kolo awuwu ya yete etojo na ele ki yete manya kan ji tojo na bible atare book of matthew chapter 7 verse two. and oh, jesus ka to gbo mole yen i confess to them na bi tejige de wo chaangu bo ki anya kogo imi ojo na anya tumi kogo na imi ba away from me you men of devil you may not lawlessness I may believe my two colonies believe my penny. Make by the book of uh, John chapter five verse thirty to thirty-one. I can on myself do nothing. As I hear, I judge it. My judgment is just. For, for I seek not my own will, but the will of He who sent me. the book of Mark chapter twelve verse twenty-nine. Kagini, the Lord our God, the Lord is one. Thou shalt love the Lord your God with all your heart, with all your faith, with all your strength, and thou shalt love your faith, man. Thou shalt, love your neighbor as you love yourself. Mẹ́gbà ọ̀fẹ́ làbẹ̀ mẹ́gbà ní. Mẹ́gbà kẹ́nẹ̀ múnẹ̀ kàwọn àmẹ́kọ́ mi ẹ̀ tọ́ yọ. Gbé kọ̀ọ̀lá mẹ́rọ mọ́ yìí. ẹmọ ìbúkọ̀ matthew lẹ́wọ́n dàbí chapter seven verse twenty one ń ẹ̀wọ́n gbé bọ́ọ̀lù àwọn òòtúlẹ̀ dá yẹ́nì not everyone who says to me lord lord will enter into the kingdom of heaven but he who does the will of the father who is in the heaven ṣùgbọ́n tó mà náà lé màmọ́ mi ló dọ̀ ọjọ́ àdọ́mi ọjọ́ ọjọ́ sàmàyà ni yà lọ ọjọ́ ìṣọ̀ gbọ́lẹ̀ dúk káp ẹni dúmà yóò yà lọ ọjọ́ bẹ́ẹ̀ wọ́n mọ̀ láyé òun will be later any on that day, that is the day of resurrection. Many will come to me, many will come to me and say, Lord, Lord, did you not prophesy in your name? Did you not cast out the demon in your name? Did you did we not perform the mighty work in your name? It will from me, you men of lawlessness. I knew you not. Moment. bẹ́ẹ̀bùlù gbọ́dẹ̀ ń kíkúra ní àyà ẹka ń wà ma níbi ma ń yá tó máa ní bókù bó máa lọ náà bòjì wẹ̀kẹ́ lọ́gbọ́n máa ẹnìkọjọ́ yá dúdú ewu màtà níbi gbókì àmà lè dúdú ọjọ́ kẹ́kì chákẹ́ dé ọ̀rẹ́ yọ tákì contradiction yá wá dọ̀là ìdè mí ìwọ́n lọ́rẹ̀ má fi fídù jesus sọ́jọ́ ń gbòyà dẹ́ gbòyì àárí òtóhùn yìí wo òtóhùn dẹ́ màmí nẹ́kà ti bọ̀bẹ̀ tẹ́ lórí òun màmú dúdú màdùkàbà mórí I am dying on the cross because of the sin of entire humanity. Ọgẹ́lẹ̀ ìkà i. I was crucified in order that my blood will wash away the all your sin ọgẹ́lẹ́gì káyí tó á bí kàìgbà kìbìmá kìbí yóò lílẹ̀ yóò ní ẹ̀láì ẹ̀láì lẹ máa ṣàbàṣẹ̀ní ẹ̀láì ẹ̀láì my god my god why do you forsake me my god ah, ah. fóun tó ń sọ lọ́nà ìnáyọ́kùnrin àwọn pàdọ́ ẹ̀mẹ́ ìṣẹ̀mẹ́ta kọtakada ka ne títí ọtakada lẹ kàn wá kẹne kadu mighty god alukeli ìtòǹgà àgbàlẹ kakini my god my god why has thou forsaken me iná yọ kò wọn náà hàn àdọ títí òyìn pàkó hàn máa ilà ìlàlá fún àwọn iya ka bi mi ga ruwa na alhamdulillah alhamdulillah in ile na bu na awe iya ka gele ngun kan ije kwa kwa ki my god my god wa di ko taki mi ayo la un ka be ki ola un kan gbogbo mi ni wu e nwele ami education mo mo ti christian o ne ki wo cho takada ki si secondary school yolo ìwọ dé ògbó ìwọ gbàdé mi gbogbo ẹnẹgì ní dìgírì ìwọ dé ògbó faculty of thinking yango enedu gbọlaide ene is god and he was killed he was crucified ẹ̀wọ̀n bí ọ̀tọ́kàtà lẹ́wọ̀n lè tẹ́ book of galantia mean this man was hung not crucified hung lọ́gbẹ́bọ̀ ń tọ́kàtà ń dà ọ́ òmìnira kó ṣe yìí kó yàtẹ́

eṅoge ohoto omune elagba ŋode kpeke ebe ohoto omune ohoto nei ma ŋoda oli ŋma ŋsojoji ŋoli ŋma nei ego ni eŋoge ohoto omune ili ọla ŋsojoji ŋili ọla nei ọkpakọ obodu ati jizọs ade mgbe ka du de ọkpakọ obodu ami holy holy maka eme idu ụjọ ha ọla ni bi ene nutona allah allah nutona allah kimutona don wa mana allah kimutona don wa mana to ikide ma de karatu ile kado jin ene dume tum da bibi al misaq misaq an nabiyyin misaq zurriyyati adam misaq ulul azmi min ar-rusuli eh amawle do yo goda manga karatu angini de àmọ́ olùlázùmí mínà rúsùlì odúmọ̀dó ìkùránì kárára ngbó kan yóò kan á níbi muhammadu yẹni wọ́sbìr kama sábàrọ̀ wọ́sbìr kama sọ́dọ̀rọ̀ olùlázùmí mínà rúsùlì wọlé tẹ́sítàjìláhùn كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ بلاغ فهل هل يهلك إلا القوم الفاسقون وبلا دتا الذين بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق وآمنوا أنزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم لما يأسر إيكوت نعم تتلا سورة نموي با ها أجواني وابدر كما صبر أولو العزم من الرسل أن أولو العزم من الرسل أنا مونو ماشي una melo ama melo la maya ma ba me bore minka wa nabi muhammadu wa min nuhin wa ibrahima wa musa wa isa ibn maryam ama le onde suratul eh, ahzab ayake bi on bi dengo refis ibe suratul shura ayake gwanka amulul azmi de ko yo kana nabi واصبر كما صبر أولو العزم من الرسل دا كل دا بار كما أولو العزم دا كل نبا أولو العزم دا وجيش أبو جمع منك ومن نوح وإبراهيم وموسى وعيسى أما كاغري ما كو يبو نبي محمد يبا ولا تستعجل لهم أن نجوك ببيا كيهما ما تقوى بوه وكنا يوك كذا لو هلامي ريان يوك وكربمان أمولو لازم يتمادى كل ما تاتي جمع ما كل دو àmúlò lásán ní ìwẹ̀ jẹ́já gbójí màtá mẹ́rin ẹ̀kọ́ olùlázẹ́mì lè kàdó yà máa níbi kẹtẹlẹ̀ àánú olùlázẹ́mì yà mọ́ tálàkà ẹ̀rẹ́ àkàwọn yọ ikọ́ rẹ̀ olùlázẹ́mì yà mọ́ tálàkà dọ́ mẹ́rin ẹ̀kọ́ àbẹ̀kọ́ yọ kan ẹ̀yẹ́ bùnẹ́yà akími sàlẹ́ àtàwọ̀ àmọ̀rọ̀ يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك لمن عزم الأمور يا بني ومامي أقم الصلاة فلاقوا وكسوا ويوم ملك mo do dago ke cheke ko cheke o dabi de o kiri ne ki ni pa mi de o ken ke ba o gi lo si ko mu salate ni wa amru bil urf bil ma'ruf fati ko mu de ki changen yo wanha anil munkar nam ne bi banga de ne te e age yo mu ne age yo na dun e katola kani e kaloni e wedo ni ko e kalugbo e sejuma ni alu ki wa ku gbo yo le kai emda anya kọlọ gẹ́lẹ́ ka ẹ̀yà tukọlọ yìí ẹ̀yà ka máa jọ máa àmà anya ya mbé ẹbí ẹni ìhùmá màtàmọ́ káṣí kálí gẹ̀dọ̀ nẹ̀dẹ̀ gbìtì ìhùmá màtàbẹ́ ẹbí ẹni màá yàn dó òhè àmà yọ ẹbíbí màá yàn dó òhè àmì security agencies mbé ẹbí ẹbí ẹni màá yàn ọjà àmà màá yàn ọ fún àyàwó ẹ̀kàmù ní ogbó kuma ya kó yàbá bodò náà wà bẹ́r àdáyàmá àfàbàkà dàkúlò yẹun tó kì àtẹ̀rẹ̀ bẹ́lẹ̀ dàkúlò tó bí ọjọ́ iná zálẹ́ka mi máa dá mìnà azimi umar wà bẹ́r kà máa sàbára olùlàzẹ́mi mìnà rúsùlì èkìdẹ́ mi azimi umar èkì àdó olùlàzẹ́mi ń gàmọ̀ tálàkà ìjẹ́ ń gàmọ̀ ń dàmí olùlàzẹ́mi olùlàzẹ́mi abókìdá kúrí tabalẹ̀tabalẹ̀ yẹn àdínì ọ̀bàtá yẹ ọmọ dẹ̀rẹ̀ tíyàn ní ògbẹ́ yẹ ọmọ dẹ̀rẹ̀ tíyàn ní òun èyí ilẹ̀ iye ọmọ dẹ̀rẹ̀ tíyàn ní òun èyí ọ̀rẹ́ iye ọmọ dẹ̀rẹ̀ tíyàn ní ìdádì ilẹ̀ iye ọmọ dẹ̀rẹ̀ tíyàn ní àkànyà kúbẹ̀ ilẹ̀ kó yẹ rẹ̀ ẹgaya 186 or 185 ko suratu ali imran allahu yani latubulawunna fi amwalikum لتبلون في أموالكم وأنفسكم ولتسمعون ولتسمعون من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وإن تصبروا وتتقوا فإن ذلك لمن عزم الله أكبر الله يعني أمي أبو يعني محمد أن يكون منه أن يدى يوم ثم أبا لتبلغن والله سيدي أن يجمع min an fi fi anfusikum yọra yi mẹ ọ̀gá ọ̀la àtàkàmọ́ káàbìrì ọ̀gá àdújú mẹ́má wọ̀lẹ̀ tẹ̀sùmẹ̀rún nà mẹ́wọ́n yá ní tí mẹ́ gbọ́ mílẹ̀ lẹ́sìnà ó tó lùkìtà ẹ̀bà mi kọ̀bílẹ́kùn èmi àmì àmì peoples of the book àmì christian yẹ́ bí ẹni pa mi jew yẹ́ bí ẹbí ẹni ọmọ sàmì christian yìí alike nù bí ọ̀ká tìkálẹ̀ ọmọ mi azan ma ina maa ya bumẹ odo ẹbíẹ ni edumẹ ewu wa dumẹ ewu ya dumẹ nananana mẹ ya gbọkuku boye mbẹ mamu da jami kret alaiki ba ma nu fẹ dọkpa mẹ mbẹlẹ ayọmọ mu na gbẹngu ya nige ẹ. Eh? wala tasma'una min alladhina utul kitaba min qablikum alladhina ashraku ma ngonya bole diene kubwa machudi ama kafiri adhan kathira walola ina ibie biene ulu ibie biene fadu ibie biene li bonu me me yango wa in tasbiru mamda ma kulidu maduma odo me sadini yenyo wa tattaqu kunu bo mamma wa tiralo yo me sadini ole go yangeju fa inna dhalika wallahi ila mìnà azimi azimi àgbogbo kàtàmù olù lázimi kó ó kọ́lọ́kì adùnà sí olù lázimi dẹ́ wọ́n dẹ́ fẹ́yìn nà zálẹ́gà mìnà azimi umuri alámẹ́rìkì adùnà sí olù lázimi àmọ́tálàkà dẹ́ nígbàtí a níbi àmẹ́bọ̀ yánà ya mà níbi gẹ̀nú tẹ̀mí gẹ̀dẹ́ mọ̀ pàtó alẹ́kà dé subhanaka allahumma wa bihamdika ngbẹ́ka ya tuyọ́ abájọ́ ó wo gẹ̀gúrọ́tẹ̀ kàndẹ́kì ó wo gẹ̀gúrọ́tẹ̀ àházábì kàmí káàkiri ọlọ́mọ lóòtù tí a ló jọyán níbi muhammadu báyú lè alẹ́bá níbi kàmọ yàmá màmá tí ó nínú gbẹ́ẹ́ jí o mẹ́dínà màwọ́ màmá kó rí ọwọ́ màmá kó rí ọgbà ò má múnú òdúnwọ́jọ́ má ká má ogun ká mú òdúnwọ́jọ́ níbi kúbò yàn kó rí ọgbà mú má kó rí ọwọ́ umako kpanyo umako tepa mere fulani lakuma te maya molo wulo soti ma yudo wule ma wa makoba nebi uche uchama kafiri madola ma yeyu ma wada tek nga nebi oyu oyu ni back to sender back to sender ama keke ni keke ya ko maga mashikiya en bi anwala yi

أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته